وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله إنني أشو رمضان إنه المتى ìkọ̀dọ̀ 1435 hijiriya ó ṣe níhu ìyànlógógwẹ́gwá òṣèkẹfà ìkọ̀dọ̀ 2014 karatuwa èyí ni ìfitafsir al-kur'an akwana akwana suratu tur èyí jìlmẹ́jọ ìjọ́jẹ́ káàbọ̀ kàmùsùkọlọ́ náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مسطور في غيك مرشوق والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور الله تبارك وتعالى يا كهوى ينهي والطور الله هبا قوك وعي وويك ما دعتني والطور wai kuma dogo tur girai un shuwe kallahu tabaraka wa ta'ala ki kola kwai annabi musa alayhi salam ujimu wala umara kinhi wo turi abi malami tafsir ba ko yamin sahabi annabi sallallahu alaihi wa sallama bayani yan kuma do tur un tuwo e ki na mulido jin nana nana nana to amma amma ya qur'an amma ya qur'an mun ya dunga finan kuma da tutur gida shi wure uwe ko jokola kwani musa ujun da bo gane go kallahu tabaraka wa ta'ala ya kinihi wa shajaratan yanhi man yulika yake dai uji tur sayna tambutu biduhni wa subghin lil akilin to uwe ko jodo tur sayna agdai nfu yi ko loko la kwane bi musa ujun wa la tibi sura mun abu kallahu tabaraka wa ta'ala yakinihi wattini wazaituni wa turi sinin wa hadha albalad alamin to tur le ko joka ki suratu tin ginomo yi shuwo yi ko joko la kwai musa alayhi salam ujun re kudala ojo fe bogo kwai tur وكتاب مسكور وبلا الله تبارك وتعالى نوفي بوغو كواي اوتاكادا مسكور تاكاديكو ماكتمو جيفون ojofe bogo kwa takada takade ku makkewu unse takada e lawh al mahfuz ikido yale bojo allah tabaaraka wa ta'ala ẹ̀hùn dú kìtìpẹ̀kì alẹ̀pá máa dún un fẹ́gbà kì ilẹ̀ tí a ní gbogbo tákìlẹ̀ kí tápa ìlúgáṣẹ́ kọ́ bí ọ̀tákàdá lóhùn màkú fi rọ́kín ìmì ọ̀tákàdá mẹ́ṣú rékìṣẹ́ nádà fi rọ́kín mẹ́ṣú ìfọ̀tákàdá yékìṣẹ́ ní ìmì ìmì yékìṣẹ́ nádà والبيت المعمور وبلا وجنغ يبغو كاي اونيكا اوني كما دودو فون المعمور اوني كما دودو فون له اماره شي دودو فون to to da Allah Allah tabaraka wa ta'ala ya gebo kwa unyika unyi kuma dodo fun unyi kojo apibe ko unke òun tún yí kàgídé òjálè ihò òjálè àtàtẹ́ òjálè kí ibi ọmọlẹ̀hun yí lẹ́dẹ́ mọ́adọ̀ baitul ma'amur àmẹ́lá ikọ̀ adába tí hùn yí lẹ́ ọjọ́ dúkọjọ́ wá sẹ̀bẹ̀rún elfen àmẹ́lá ikọ̀ dúbọ̀ gọmẹ́ta ẹ̀wà àmà adába tí hùn yí lẹ́ ọjọ́ dúkọjọ́ wá mẹ́lá dúbọ̀ gọmẹ́ta mámúdábà ni abi ile manwo ba duhube bomu na adaba onake abala nga mela kula adaba ojo du hojo wa to kwe gba ko ojo taba cho na unyile gbugbu akere bengi ni kamela ku atita adaba yi e. unyile taba kon bayi ni hi unye kuma ado betul ma'mur kire bi hiyalil ka'ba ọ̀pàlà Kaaba masalaci Kaaba ọ̀pàlà ń yílẹ̀ dẹ̀ ewojali ọ̀pàlà ojì kàábà gbogbo tàtẹ̀lú ọ̀pàlà ọlẹ́wọ̀n yílẹ̀ dẹ̀ ọ̀nàmìlà ẹ̀kọ́ adábà aláwọ̀ tó bára kọ́ tààlà inú ní ẹ̀hẹ́ gbogbo pa ohun yílẹ̀ beitul mahmur dẹ̀ wọ́sọ́kọ̀ fílmọ̀rùfú obìnrin aláwọ̀ tó bára kọ́ tààlà inú ẹ̀hẹ́ gbogbo pa yí asọ́kọ̀ ẹkùnmọ̀ adọ́ sakọp ṣọ̀dọ̀ ikùnmọ̀ níta tẹ́ọjá àtẹ́ ń lẹ́ni inú adọ́ sílìn sílìn ní kí maru fún òkùnmọ̀dú tátàtẹ́ tọ́ sílìn ní kí dójí àkùnmọ̀dú tátàtẹ́ kàálẹ́ abájọ òun sí ojá lè kí dójí ààrẹ tọ́dá lẹ́wọ̀ sakọpẹ̀lú maru fún ojá lè mọ ojá kọlà fóun dọ́mọ̀ ẹwọ̀n àníkẹjẹ́wà máa kí ni ojá lè máa dọ́kà kí ni asakọpẹ̀ ونشي آية يكوبوا يقوى في سورة الأنبياء ومك الله تبارك وتعالى آية يكوبوا يقوى نيوميجي في سورة الأنبياء ومك الله تبارك وتعالى وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون الله يعني أمامه يالدوشي شي سيلين ناتي وجمه sili ne lẹ́kì náà tẹ ojú mẹ́ sili ne kùmà ìdẹ̀hún dẹni ṣe ó nẹ́ nìka dọ́ọ̀ṣọ́ ni àlìjẹ̀nà nìka dọ́ọ̀ṣọ́ ni ìbílẹ̀ nìka dọ́ọ̀ṣọ́ ni má ìdẹ̀hún dẹ̀ àmà wọ́hùn àn àyà ti na mọ̀rọ̀dọ́ àmú nẹ́ yìí lẹ́bà má ṣe méjì má du tíyàn bà mẹ́ngà ayé kó àkàkójọ yìí méjì má du tíyàn bọ̀ tẹ́ má mọ̀ ọ́n tòdá lẹ́wọ́ jálẹ̀ wọn mọ̀ adọ́ àkínní àsakọ̀ aláhùn yẹn ni wọ́n sakọ̀ fìlì mọ̀rọ̀fù òun hẹ́bọ̀ gọ́ọ́ wàyí sílì ní ikú màdún náà tàtẹ́ ojí ojí mẹ́ walbahril masjúúr yíò wọn fẹ́ bọ́gọ́ pa ájì rẹ̀ almasjúúr ájì ikú màá jẹ́ ányá gbúná lè tí bí sọ́rọ̀tù takwiri jìn méjì ayẹ kẹfà aláwọ̀ tabaraka wata aláyìnhí wa ìzẹ̀lbìhárù sujọ́ yẹ́nìí máa yóò kama jikpa kúta káàkiri ojú àná ikú ma anya jẹun ma gbóná ají ṣe gbẹmọ ọjọ́ jẹ́ ńgbà ọjọ́ náà ṣẹ́kùn ame kí ní ọjọ́ títà lálẹ́ ayì láyá tápamẹ́ amẹ́wẹ́ kìtù pẹ̀kẹ́ adìkẹ̀tẹ̀ ọjọ́ jẹ́ adìkẹ̀tẹ̀ takala ọ̀tọ̀bárakà ọ̀tà aláì mọ́dà dún ají yẹni àmájí ọgbọ́dún mẹ́pa kúta ká mẹ́gbóná tó ají òun anya gbóná ẹgbóná òkè agbóná òun anya jó tàtẹ tálùkì pẹ̀sìrò làájó tàtẹ ilẹ̀ iya ci ni ju abanile ha eki eh, yuri itakwa petro di tanki eko eh, eh, ke eki yuri adi ki ju ategba ma onye yale petro dula una alu petro ya niya to abanile ohun amaji dukiro ja nele yi abale wọn ojú anya dọ̀dọ̀ àwọn máa inú gbọ́dọ̀ àmà jí mẹ́kí to ma tó máa sí ní ijó lẹ́kì tákẹ́ ilé marí kí ijó gbogbo àtẹ́gbàkà inigicin ayin wakacu na yi lakini abi a geci kuna kpọ umi gida ya niki dama ikun ojin ajenwo umi murda tuke yin abi a kumi gida ifite ya wọn to ojo taki mu uju ohun dunwa ilewa inigide owe egba kakili gude ọdọ 2005 ìṣínọlá azaba kọjọ́ dúó jà ní ẹlẹ́gidẹ́ azaba lẹ́kìdúwà ìmàdọ́ àkíní tsunami ó jà indonesia ngbo kumadu akini achi omole nga jililelede omo ngunale chane ku omi teku ngojoje mbuna omi teku le najo ya na chabe nga ute buki machale mamatani chini chale amunyi amune mutu oko ehun dupa kuchaka kiduja ne gbale mu guju kontri melu ongulengi chale ongazaba lele ongido humolayi to eli umi pa una amakwere yi omi umi acha ya mauna dihu en duki akrebo ya duguju inihi uki akrebo ni ugu madu akini ashikide ine unduzu bobotana ntidi umi lele imuduguju pa kuchaka chidi masalasi makiti masalachi lele ohun ibo imanya mu ne kije masalachi ama ibada amalekite amabo uja noje ibale eyele cha juma ngichi won jo da akrebo ja lele wazin ya chingi bugi boboja lele tudala ojo tudala lia amaji dugido jane maje o maguna mashine jo wala lengo jo aka imire yenihi wal bahri al masjur manya maji abakini aji iku maje wanya guna dan wa shi ta ko jo Allah tabaaraka wa ta'ala ki agebo gidaida igebo kwai uwotu igebo ko takada iku makilani jihun takada le ideho Um, amado takada lele idehe engbe na ikiche nabe se paruka obele ojo nwe ebe ogo kwaghị unyi ka kide ojali kamela kwadodo ihu kumachi ibada taka ojo nwe ebe ogo kwaghị sili na na tate oji me abe jali onugbunugu obele taka ojo ahụ ebe ogo aji anya gbuna ihe nke nge n'ihe inna azaba إن عذاب ربك لواقع ما لهم من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا إن عذاب ربك لواقع azaba ọjọ́ e ẹ yà á nyá ṣe iná dúkìá hánà onímọ̀lẹ̀ omi dáfẹ́ ẹnì kí á pàṣì kazaba ọjọ́ kì máa wá ṣe ìdọ̀mọ̀nù ọjọ́ yẹn azaba ọjọ́ lanyáwá ìta ìyẹ́wò màtẹ̀múrù sẹ̀má umẹ́wọ̀ ohun tí ọjọ́ kò jálẹ̀ anyá mìjò tẹ̀múrù sẹ̀má umẹ́wọ̀ ó jálẹ̀ anyá mìjò ọlá mìjò kà kamegide ma taba libewu mamanu ọla omebi abanilẹ́wọ̀n jẹ́ àlàyé àmì hm. ìfòyìn tẹ̀tẹ̀hárọ̀kù wọ̀tẹ̀dúrù wọ̀híyà fi mẹ́kánì ha ó jẹ́ àlàyé àmì ìjò ọla omebi ikùn ma taba lí mamatan wọn jẹ́ àlàyé àmì ìjò yìí ìjálè tí ni ga wọ́tẹ̀ síìrù jìbáàlù sẹ́yìrọ̀ àmúwó kìjọ jẹ́ àlàyé pa kúṣáká àmáṣánà òlẹ̀ ilẹ̀ owó ṣe ní machini chere kwe nga agwụ madago ugbo echiche ọgọ uwe ya ọmọ ichi ni kparuka bụ mụma tesiru jibalu sera fawailun azaba yake dehu na nam okay فويل يومئذ للمكذبين الذين هم في خور يلعبون فويل يومئذ للمكذبين وفونا كمداني أما دلو يريمي يومئذ أجو كاكاكده أتوبو نانا إدوجو كاكاكده ينغابو دوكما دلو يريمي وفونا كوا أتوكتا من يزابا يوجي يومئذ إدوجونا للمكذبين نابوك ما هذا الوجور الذين هم أبيلبا في خوض يلعبون ما دهينو ما دهياشي في خوض يلعبون أبيل ما دهو أكيشي ما دهينو إتا إيه أكيشي فأينو إتا لأمالا ما بنيولي ما جوفي نعم يوم يدعون إلى نار جهنم دعا يوم يدعون إلى النار جهنم دعا هذه النار التي كنت بها تكذبون نعم يوم يدعون إلى, إلى نار جهنم دعا ọjọ́ kìí jẹ́ àmàfáza bá ányá dé yẹ́wò ma ó jẹ́ ilẹ̀ yóòdà ọ̀hún na máa dúnmọ́mù ìlànà rí jahannama tó dúkú máa láàlì tíhù na jahannama allahu akbar ọjọ́ kìí tagbàdé àbúna jahannama yóòdà ọ̀hún na bí máa na yóòdù fẹ́hún yudufa'una ila nari jahannama bi'unfin wa shiddatin bawo kwayo yusakuna ila jahannama bawo kwayo ma'ana kuma ka shayi unu gungu ma'ana mere nyane da bane kene ki atini jilo gida da ba ma wona kuma ka shayi ila nari jahannama umu ma kuma ka shayi alti huna jahannama da'a ola ka shayi kune ma kune mataba ma kune mataba ni bi umma matami ọla akẹsẹ̀ yóò paha abánilẹ́ ụmụaka ma ka mọ́ ma na lálùtẹ́ ha n'ama ya ha tukẹ̀dìbù una yìí kùmẹ̀mọ́ làwọn dúró yìí ní kọ́wà kùmẹ̀dé ìlẹ̀ yìí una lẹ̀ hùn dẹ̀ mẹ́lùtẹ́ ha tukẹ̀dìbù bibu àwọn atúmọ̀ nínú ojú èṣù máa ń ya أبصير هذا أم أنتم لا تبصرون إسلوها إسلوها واصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون taka allahu tabaraka wa ta'ala ya tama maunaini oyesu mauka oyesu maisha na ma isha na ma gbo onwe hilei egba ka nabi ashu wazi maini famu ngashi dongo jua kini to lakad kuntum tad'una ma egba kumede hilei me cha claim egba kumede hilei me ma dumo mu ma chume wazi maini muhammadu gireshi famu ngashi eh anna muhammadan yasharu ukulakum e eh, si shifam ya ce ya dume ibe yi metinin ya bi bọọlụ ahụ ntụdegba gị achụ mefam gị amụma ebedu ogwe ya chamụ na amụ na alibọ hụma ịchụ ogwe ya rụtụ amụ na eje ihu egbe bụ mechiwa ji gaskiya amụta gị na abụghị ma gbe ihu ebu atị n'ilu gbogbo ya ne ma aka ahụ ma ma menye ụmụnụ iboleba nne nka mea tinye elele na mmadụ na amụta gị n'ihe yi

egbo yele amanjochi agwọlụ amanjochi beki ma gị anama chineke ma ni ama akpazilibuto na akpọ na mee adum abụ ma na mee anya gwọlụ ọhụrụ ọjọ akịtọ abụ m egwu akị ihe isi hiri ma atụ mee gba oyele ha afa sihiru hmm. na ada iwu nagide agụgide ya sihiri lemachi na na nebichi ikọla ụna ome akwụ ma na ma am antum la tubsirun abakeji me ganin melin una de abakini famu mashire islauha oya me daba hunai hmm. fasbiru me aye hun me do je gaga gaga gaga me shakuli ko ndu gide huna igbe duk machakalanya pame huna fasbiru me do je ola ma pe pame ju duk me ya de jude huna fasbiru me do je ana da olọgbẹ́ eki anarọyúnmẹ́ ń pọ́ léhùn ìní kọmpútà kùmọ̀lẹ́dù pùrògrámì ń ìrọyúnmẹ́ àrọyúnmẹ́ ìrọyúnmẹ́ tíọ́ ìdàmúdàbìtìbì ìyá àrọyúnmẹ́ ìdàmúdàbìtìbì tákọ́lá mi awó ẹ̀bẹ̀ yọ mẹ́múdàbà ihun kan lẹ́dọ̀ àrọyúnmẹ́ fọ́sibírù mẹ́ẹ̀dọ̀ yẹ. awola tẹ́sibírù máa ṣe ní ipa mẹ́kùnmẹ́ á máa ní kejọ̀dọ̀ ní sẹ̀wá ònà àlékún mú kété

òun lẹ́lẹ́bìtì máa mú dáa gbóhùn náà yàrá ara kó kọ́dá yàrá gbéjú mú òun kì í tún náà máa nẹ́dùtú ọ̀nà ìwé òun àwéhùn náà yàrá kó ṣùgbọ́n tẹ́lẹ̀ máa ń wá kì í ọ̀mà nẹ́dùtú ọ̀nà kì í sí kẹtẹ máa nẹ́dùtú ọ̀nà kì í ṣe mímẹ́ níyì máa nẹ́dùtú ọ̀nà kaniki nù fáyì ká gbàjá bọ̀ yé gbà hún إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووكاهم ووكاهم ربهم عذاب الجحيم الله أكبر الله تبارك وتعالى يولاونا كمواما ojola mama aljanna ya lo abajo yi innal muttaqin ama tu fi jannatin ma je aljanna wa na'imi ma je hura innal muttaqina fi jannatin wa na'im amma ci kojo ma je aljanna ma je hura fakihina ma naji dadi bima atahum rabbuhum

maji aljana maana jura edo mache bo akiri mache tabaki itifaki hina de majo majura majo mani bima atahum rabbuhum kwen kojo asinguma wa waqahum rabbuhum agbuji enwi kojo se seuma kedo maboko nkile pakushaka fi akino ojo ojo hamadi ojo humaja bi umala tane be muteta azaba jahim azaba una jahim te

dabe ne ke ba ko yo Allah tabaraka wa ta'ala kan bi adam alayhi salam ba wa yan wal jannahi yani fakula minha ragadan haythu shi'tuma wa la taqraba hadhihi ash-shajara fatakuna min adh-dhalimin ojo kan bi adam alayhi salam ba wa yan yenu jeun gide aljanna ba kula minha ragada me juje aljanna me biedo mete meje inega kini hi ujengide uje tabali ene kineni kiwedo hayo nologele aljanna inega kini humudu humuduje kitapa inya na aje ona rogodan meje mede gije akini inya ngada binyaje odunu meni gije abana le humeni tudale chang mana kama aljanna mana kuma we aljanna dabal kiwai bi suratul haqa aya kugunyomele ولكن واما من اوتي كتابه بيمينه فيقول ها امقرؤ كتابيا اني ظننت اني ملاك حسابيا فهو في عيشة راضية في جنة عالية كتوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية الله أكبر الله أكبر aya kogun yo mele ehi suratul haka oja kini kulu washrabu meje me anmo ujon gide aljana meje o mi gide aljana menmo hani an meje o menmo mi hani al mawli jile congratulations bima aslaftum fil ayyam al khali'a fil ayyam al khali'a ukolo ku meje gba ku medu dunia iba unje wa leji mu menga kuma ajemi ashika kini oni daba taljana ko kolonu

imada ala kolomi ba ina ke dumita aljanan amma hadith ngodo mo kan nabi sallallahu alaihi wasallama ya gini inna allaha la yanzuru ila suwarikum wala ila ajsamikum walakin yanzuru ila qulubikum wa a'malikum ojo gore la me alukume gboku bi ale ojo gore la me alukume yoyole ni alukume gbogbo abe ka alukume gbogbo sile mo jago yin alukume alukume tuto ise ise ko jago yin ẹnkọ jágo ṣe ẹdọmẹ wọn jágo ọjọ àwọn tójú gbò kọlọmọ pọ ìlàdùn àti ní yà ní ìdíkò nìkí náà ṣe kọlẹyìn torú kọlẹyìn ọdẹ ẹnkọ yá adé jùgbò e ẹ àánú kọlẹyìn ọlẹ náà ṣe émúdì torú ọjọ ẹṣẹ ọjọ ṣe mà títí torú káàmù nẹkí jẹ ẹyún káàmù nẹkí lẹyìn ẹṣẹ ọjọ ṣe mà tó dá lẹwọn ọjọ ìwọn àwọn gẹdẹ mẹsọkọ tó dá lẹwọn máa lè jẹ náà máa lè àmà kà máa fún mẹ jẹun mẹ mú mi bí má àṣìlẹ ogenele nwe ojo ahụ ka emi abajo ide a eke gwela ifi sura sura tutu yeni kulu washrobu mejujenwu meamumi ha haljanna hani an mewole ji ile ojo kola na agwụgwa de mewole ji ile mewole ga ahụ bima kuntum ta'malun turu kolo mekumesi eh kolo kolo na adoji dupo yadunga akoko kamune ya yale jigire ba inabe hodomo akwa mashi ma yale jin akwa mashi ma yale jin mm oya ma mi kan ya ya ya ya idoji kwa ya ni ya ya kunga yin ni ba aja ho yin ni gire ka amune roji ku ina amune amune atino bi lo ogun ekute ti ama kwa amele chama kwa amati no bi onwe ghara ya akụ ga nọgịrịta okolokolo eche na-eli aba ajọ ele abụbụlek ma e ajọ e e ma ma jali gị na okolokolo aba ajọ ele agbadụ ebe ma ajọ ma ma jali gị lahia eneka aka na ihiolu enike jali gị ọtaka bakwa jali gị nọ jali gị egbafuma anya gwa m na congratulation amajale ji me ole ji le na rugwen amacho me ole ji le na rugwen la marhaban bikum ya ya chinwo ojo na yi oye kuma ku jamal janama mutakihina na'am متكئين على سرور مصفوفة وجوجناه بنور عين متكئين على سرر مصفوفة الله تبارك وتعالى إني أمام الجنة إلما با مايكا كان على سرر جوجات مصفوفة أتيكي شتلاني مايكا ما كان جوجات أتيكي شتوبة أتمام الجنة أنا لكان شتلاني رنو لما يجري جوي هذا شيء سرر مصفوفة dabene ko ko jaka suratul ghashiya lubwate ama mal janna annabi sallallahu alaihi wasallama yanihi o mal janna ba iji kwene kimi karuka ne te unka ba inikidi kakane kio imikaruka ne okwa gba ujate ugbo kidi kakane kido ido ido okwa gba ujate ba inike da chomo odogbo mingi kimarida tan ogwigwile maka wine gbakaligena alikadenu ogo akwi kuma cho na ewile yi weke chomo odogwegwa abeku weke chomo odogbo mingi gedeni abaye kwi kuma cho na ewile yi odo eke yi primary school odo legiani odo eke yi secondary school ijane odo eke du si sio ike du si pri pa kuchaka odo ledu jane pa kuchaka ikanga dukane yi muteki ina ala sururin eika kane o maljana eika kane odogbo meji 40 senatan ma yatahawalu anhu wala yamulluhu ola ngbogu ni ikan kane alukikadile odogbo meji arukade ya'tihi mashtahat nafsuhu wa ladzat aynuhu ehun duki mi ngangeju ehun duke ju akko ki angeju to dukiru talu ki angeju kidu kurola ogoda me ole pakushaka amotegi ni kumajako lunga manaka Allahu akbar kuje ki mu akuje amma aljanna mana saka Allah tabaraka wa ta'ala ya ka ai hali gbogbo ayale yani wa zawwajnahum angochi ma angochi ma ile ga amma aljanna la chi ma ile bi hurin hin hurin in amoya yake abujuje bubulo yo mamela kuma kuma amma amoya kuma bubulo yake abujuje na'am والذين آمنوا واتبعتهم ذريتهم بالإيمان ألحقنا بهم ألحقنا بهم ذريتهم وما آلتناهم من عملهم من شيء كل مريم بما كسبت رهين بما كسب رهين الله تبارك وتعالى ينهي والذين آمنوا امنا لا بكم بإيمان كوجو واتبعتهم ذريتهم بإيمان تكا مومي ما علي بوي ما شوجي يدو دو أما شبكا ما هو وشبكا أما دي إيماني ما هو دي إيماني أما شو أما ما شو onugonu gị ma ajali ji amụma ma ajali ji onugonu ma amụla abakwa amụ ya ma ogele amụma ma onugonu ga-adụghị mmadụ kwa ihijabụ ọjọọ akị na-ele ileba alhakọ na abịghị m duriyatahu anya aka amụma ma aka kere bụ ma gbogbo ma aka amụma alhakọ na abịghị m duriyatahu ugwugwu ata ate ugbo duka dunama ugu ata ta ban lafiti nga ngodu nga mo mima hal a tudamta litaqirra a'yun al-aba'i bil abanai indahum fi manazilihim turiki je ke ja mo mama kine ke hiane o ojo baba mi hake bo baba mi deke ruka mama ko ma kuma yi gbiju mu mi ma tama mama mo mama kuma mu karu ama tama ya jena lafiti Allahu akbar inu kɔlɔ ma duu kuma se k'a buma wane no ma buma kɔlɔ wane to a bɛ a ye se kuma ma ma wa kuma ma kaaru kpanya ma ta ma ta seku kɔla ma ma se tɔgba kɔla ma ta ma ha a bɛ a kɔla ma ta ma se tɔgba kɔla ma ma ha nka abdullahi bin abbas radiyallahu ta'ala anhu yinihi a ma ma yi kuma kaaru kpanya ma ta shamamadu tɔmadu no sɔma yɔ lamu. ohun ma dáárù kùn yá àtàwọn iná yẹni hum zuri yẹ tuni mu'mini yẹ mutu na alal iman àmọ́ tó yi kuma kó jí imani àtàmà ti múmini àmà won sha sàmọ́ ma wọn kú kó jí imani ijukwe na fa in kyanet manazilu abaihim ṣeun kẹnga gbogbo kama àtàmà dé aljannai arfa umin manazilhim kì í dáta tẹ́ ngẹ́ngẹ́ gbé kama kùmà sàmọ́ tó anyájú aljanna ulhiku bi abaihim takuma mama ko mama ka de ata se gbo kama tama jo mama ma ko gana mama ko ta to wala walam yunqasu min amalihim allati amilu shay'a ukolo ma kuma chi ma bu kolo ma ibo ane ma kuma ma kuma ro ata se gbo kama tama jo le ama mi ki ma fi qualify yana ni ma do ngaru ko ata ngali yana hmm. le to abanile ohun ma nya pa kora mo to ojo kwa ni dala nabi sallallahu alaihi wasallama ise je wa ma kagini ay moto abe ma ma gboko ne tan amoti gini une no ma o ma chomodo miji chomodo meta aboko chu mejo abe ko ma chomodo melelu abe gide ma bi file ma dan turu ma gba kwatan o ne ma gba kwan ma ma bi file mun ma chine ku kole yon kole bi ne mun tàìmọ́tò ìgíní abẹ́lẹ̀ dúkùn pàkóṣáká ìṣẹ́wọ́ ìfẹ́ àdíṣẹ́ muslim àkíní àmọ́tọ́lẹ́lẹ́ maji makaranta ya níbi ibrahim makaranta yìí Ibrahim dálẹ̀ ẹgbọ́ máa kìí ṣe ń kọ́ máa lè kú máa kìí ní makaranta níbi ibrahim ayé ibrahim makaranta ibrahim ibrahim alayhi salam amo ci gino gale dukuma ko ani bi sallallahu alaihi wasallam ani ma kuma ngani ibrahim hadi gituma ani ibrahim hadi gituma ko ko ko ko na no mai o gale akama to ya kuma joma ne eni ku dukuma ne kuma bi un ani ibrahim ma bi o ma dukuma ne kuma un ani ibrahim ma un ma un to ma di ubele ma do akini kefalati ibrahim ani ibrahim ma kama to joma ne sa mu ci gini dukuma le ko ma kuma joma ne amma igba duk makinihi atama liku atama di imani fojo takma ma atama le dagu aljanna alhaqna bihim dhurriyyatahum uwe ke chatai emdo ma aljanna mama mo me gini le mamu ko mam kakrebe mama mo me gini le ko mam kakrebe to dale ngami male mi maeni ne no ma ko ma liku ẹnà ọmọ akọ máa lè kú ọmọ alẹ́ má ṣàkàgbé gbo mùtákì fún ọmọ ẹni martini fún àṣìṣún náà martini fún amúdúdú rọ́jọ́ ọ̀nà kì ányá wá ó dé ẹ̀kọ́ ẹ̀kẹ̀ṣà táì dún múdúlẹ̀ kẹrẹ̀bẹ̀ àjẹ́ ọmọ má ṣàkàgbó mu ni kọ́ máa lè ìṣàkà tí ọjọ́ òtún náà nílé lèkú àbàkí bọ̀ náà ìbòdòdó kò má tuntun náà nílèkú tọ́mọ àwọn òdòdó ń rẹ̀ tọ́mọ àti ní martin abalẹ̀lẹ̀ máa ní ojúkú máa mọ́tòdó wọn máa lẹ́kọ́ tó dọ́ máa dúwà fún àná ọjọ́ náà inú dúkìá ní kò máa dọ́ tó jẹ́ kẹ́ máa dúdú ojú ìjà kìíní àwa ọ̀làmì àwa ọmọ àyà ti dá ọ̀làmì fún un. àmọ́ máa ń dà mọ́ dúdú mú mẹ́ tẹ̀wọ́lẹ̀ láì alhamdu tọ́jọ́ náà tẹ́

to kudu kuma dole in kuna kurda gogo alhaqana bihim dhurriyyatahum annabi sallallahu alaihi wasallama yanhi abu kuma bi imani kojo ojo titala liya amma mama ma kuma ma kuma karba matama da bane ko ki qur'ani ka gade ti abalin annabi sallallahu alaihi wasallama kai yana moto ma kuma karba matama e aljanna umune ya ci ki daraja ma doga ne amma mai kuma shi mumini amma mai kuma ga gbakwa kwa matama kuma shi mumini kuma mi ma ni du shen kuma adi foto kuma niki den ake ti kwa matama to shen kama tama da ta te ma bi dere yema ya te duru kama kwa ma kwa matama kuma ko di dere ya kiti ya aljanna ika ni shi block seven ngama tama de ama adi block 1 ogano gana to ma nya kama mama kuliti block seven le mama aljanna o mune bi ngama turki ya hmm. ma kuma ta makini gina da badu kuma alatnahum min amalihim min shay'in ma bu koloma didimi ma bu ane annabi sallallahu alaihi wasallama yini inna allaha la yarfa'u darajata lil abd as-salih fil janna yini ado joba ma bi daraja untonge hal janna daraja ranki ma na butoe ma na wugue hal janna ma na butoe fayakulu ya rabbi take ne kuma abu daraja tun hadiye na zage ne ojo anna li hadhihi e daraja yake dai kuma ngo buto mi to gidai abu yin ngo koke fayakulu takallahu tabaraka wa ta'ala take aka ngado ojo le yenhi bistighfari waladika laka o me ki dehi le un do ma istighfaru we o me do ma jogare ogara ko me adiele un ma du daraja ma do aljanna ba jo ire allahumma gfirli abi ojo ya chatanyo gara mana ko ma ko nya te ki akai dereja ma du shi ma du ngoma ngal janna ma du ngata ngal janna allahumma arham abi ojo leji ngumi atami mana o ma du habana leka dereja ma du shi ma du ngata ngal janna tura le trin no me leke du ngome turki ma du ha ki chiwe e gba ma do mon ile un chagboji ile un chagboji aji ate chitani ngole ele kume o me amuda na chakawe yetalalimu orí rí ẹ́ kàkà tí òun jábà kíkú ní ọdúnmá ni ẹ máa dílẹ̀ ayọ́ ọdúnmá ni ẹ máa dílẹ̀ abáyọ́ ibá ọgọ́ ayọ́ ẹ kà máa yá jí dáadáa abáyọ́ ẹ kà máa yá ṣẹ́hún kàáyì nídí omi ọmọ mẹ́lọ ṣe ń kọ̀wẹ́ ajọ́ ẹ̀họ̀ lẹ́ṣẹ́pẹ́ mọ́kúnyàtẹ̀ àkọjọ́ allahumma ighfir lahu warhamhu akin dudu babe allahumma ighfir li abi warhamhu wa'afihi wa'fu anhu wa akrim nusulahu wa wasi madkhalahu amma du'a duk ma ci nguku oku janaza ma duk tane ma ci nguku ni ci babe oja da kere bo oja du kin dunya da kere bo oja du toje uchu o memele ma de la ma kela nyeti ma u bo memele ma ma da babe ke aje ona ko ma bi garanga tan mele ẹmọlu jí kwani odu ẹ ọ̀ọ̀ṣẹ́ kó wà ní kí ní àwọn bàbẹ́ máa ṣe ní masalasi máa kí ní jẹ́ká jẹ́ká máa kẹ́ ní dúkí náà òwe mí jẹ́kẹ́ ẹ̀rọ ẹmú dunmá ẹ àwọn mí jẹ́ká ẹ bàbẹ́ kíkú ẹ̀wọ̀n mú dunmá ọ̀nà kò ní àjọ̀gá ara ńlá táwọn lè dẹ́ jẹ́ká kàgídẹ́ kẹ̀dú kẹ̀dú tó dú bàbẹ́ ẹ̀ bá ọ̀làdàmùkù máa kàn bàbẹ́ ẹ̀ bá máa mú kó ń ẹ̀ bá ẹ̀ ń wí torí kí mi jẹ́ká mẹ́lú ẹ̀ ìnájọ́ fi sẹ́bílì láì màtàgbà ìmásálàjì fi sẹ́bílì láì

máa mi fá mẹ́lẹ̀ hundu máa mẹ́lẹ̀ dáté mizanu kọ́rọ̀ mẹ́lẹ̀ ibà bẹ́ẹ̀ ọ̀nà kò náà jọ̀ká ara ńláta òlè rẹ̀ kùránì kẹlá kẹdáté masalaci ìrì ojú àtítọ̀ ojú ẹ̀kọ́ mọ́lára kùránì dùnú ìyàrá ojú àkọ́ kùránì ìgẹ́dẹ́ kò ngẹ́dọ́ ọyọ́ ọ̀ládé ìṣùwọ̀bí wọn adáńtà máa dáté kọlọ́n anibi sallallahu alaihi wasallam ẹni adọ́ ọjọ́ ilé kò máa bẹ̀ ń àwọn esi inwu ma chinegbuto ahụke atụla nwụ ya anyụgba ya ụjọ ndị adịm ya ntị nwe onye gị gele egbe enwekwu ụwa anali ha adịghị mgbe gide enwekwu ụwa ke anabi sallallahu alaihi wasallam adịzigide adịze fe yolo nshi abụ hurera gba idai musnad imam ahmad anabi sallallahu alaihi wasallam ta ko jadu hingen la kini bistighfari waladi kalaka o mawe un jogara e yile madakere bere ya nụgharị ka kona abịghị atanwụ kona abịghị ewu kona alịgbaji katanwụ ka anwụmri m dide lili alịgbaji ngatanwụ ọgara na-ebinwu ikeghi nwe ni anwụ ya keghi nwe nwe mgbọrọ ọgharị ilede ụna kwụdachi ogu yọ nana taka ebili moto gbata nkụ yọla kpada gọgba m onugonugo ụbọ wee ledago eyi ụbọ n'uko kpada gọgba ma ọdago age na abe ede ka medo ma yeun ke ni ama ma yeun ya ya, ma ye ya ama amado ma leun e e ye e to yo ke si de me ama ma yida de go kama yo ni ke age to baba e won ahi won e ke won ke oye gun won ke ni e ya be ga ya de o ke mda ka mo na wu e be me ga ko nu onenwunwa na abede take amoyi kare ne ka akoyi ona le yebi taka inoli ta fi duki ago ta kike ni ajaka sori ta ye ago iya sori ta ye ona ikumadu ko yona gasi aire ni turu yona ilimi ona ba ide ami ilimi ki majatule iya de ami timatu kpekwu na adọla mdabata hun e a mdabata hun ka enye akọla ede abụkọjọ akọlụ na kaja ya nwụnale ojú àti na bókù ma rẹ̀ e, emi tebitele bókù ma rẹ̀ emi yóò yóò tebitele bá ọjọ́ kí ló ma ẹdí hun mamẹ́ tagi ẹni hi ọ̀nàkù ẹ̀nà kẹ́ẹ̀dọ́mọ ìbàbà kweke mmejọ abalị dị n'uji ele kweke mbụrụ ele ụwa anya bụ ike ha nyekwuru ihe ka eji ga-ele ka edoma ebe a ka eji elewa bike ka edoma ebe a wee mmadụ nwele ihe anya eche dibere e akwa na ochochi enye ahụ jele ugwu e amejale dị n'uji m e amụ na oge okwu baba ga-ekwu ihe onye achọ gara enwdide enwechidela ili ukologide ekenye acha agbaghi ibili kotu gbo ka anyụla adagogbo ewolodu ụnyaagụchi nwere abịa ka na bulugbulugbulugbulu nge na emuyoyi ole ntakịrị tọgba akpa chisa beka eni onwe emuyoyi ola nrụ ọnaghụnwa na ọna etabali abụ nwa chike taki amụ ọnụ kama ego taki yani he zulkarnaini wa ya duyo zulkarnaini wa yasalunaka an zulkarnaini mm zulkarnaini wa duyo kul sa'atlu alaykum minhu zikra zulkarnaini eh. wa ya duyo de babe edele bokuel eh nkichita kala miri kwabe bere enkichita eh, kala miri akwa bere enkichita kakanye tukulu ere yo chabi chi

wọ́n máa ṣe ní wáyá léhàn ẹ̀ṣẹ́ o ẹléhàn yẹn máa ṣe ní ẹléhàn torí hàn ọjọ́ tọ́nà ayé ọjọ́ àkínú wọ́n تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق ọjọ́ àkóhun ayé ilẹ̀ yìí tó dúkùn kẹsà jọmọ́ rálẹ̀ tìgbẹ́kẹ̀ ṣòdì ilẹ̀ jẹ́ wọ́n bí lálẹ́ ìmáàni wẹ́kọ̀ ẹ̀dú ọjọ́ ọ̀nà ẹ̀jì lè ní ó dẹ̀ ẹ̀kẹ́ àti píṣẹ́bọ́ ẹ̀kẹ́ ṣe ọjọ́ ọ̀nà ẹ̀ẹ́dù gídàzà bá wọn yìí àmá ilẹ̀ káàjọ ìtòdájọ máa wọn yọkọ̀ ayé ilẹ̀ yìí ayé ká ń gbà fọ́ méjì mobile fixer abiwaye ki atalali yona talali ya libu eh, na zage wa ya da abakar na madudu ya yi gbegula we se ya yi okay gbo ke talali kaduna ifa wa ki jika meda gbe jini kole chabakar na madudu ya yi shi gbegula gbo ka madudu ya ma o ya na nko ya na ko ki shibo mo we se eh eh, eh to ya ni se dogbe mm, wote okulu wote okulu okulu dudukala aba ka yi aba na wekela oke m ti kebere kwe kwe m dọha wee lele pe unu buleke dị ibu ka m ajalale nwe mmekshi oke m dubo kele kita ajalalele ewu nke ndị keshi ugwa ka nye dọm oye ke ake anyị uhe leme ya mere ti ya ali aga eto abụrụ ka m akọla ifeanyị ike dị ọgba ha onwe onye na-eghe ọgba ihe onwe onye onwe onwe ta na-enyere ta ka ịkọla nwunye ẹ̀mù màmẹ́ ọ̀ngẹ́mẹ̀lẹ́ màmẹ́ ìgẹ́dẹ́ ẹ̀tùnúṣẹ́ ọjọ́ ẹ̀dẹ́kẹ̀ túnúṣẹ́ ọjọ́ onye ìbílí ìnúnúṣẹ́ ọjọ́ àmúnúṣẹ́ oúnúṣẹ́ ọjọ́ ṣàmà níbìnúṣẹ́ akẹrẹ̀bùmá oúnúṣẹ́ ìbílí na oyún yàmá tìtún náà ẹ̀dà ṣe yíò yẹ òru yìí ẹ̀dà ṣe yíò e hallelujah my amen ye gbe na ba na ede mati jan ti ya na edo mo ka na edo mo ka na ada tin abi ha ne ki adlas bi ka no ta ki bi han abi ha ne ki so ba mu wa ta ki ke abi ha ne ki ji yo na we ko ngade ogbodu male ka ko shaka ama abi ha ma duma ama abi chen ibili de annabi sallallahu alaihi wasallam ni man ataka hinan aw arrafan fasaddaqahu bima yaqulu faqad kafara atakada gide kita ala gide hadis gide kitabu tauhid de annabi sallallahu alaihi wasallam ayne ne duki nya kare babi wa abakane duki nya kare baka she taki moge shadu kola kikai ki igede ge tuja tuja ngeda chi unga ka je gede adudu mu ogbadu ele kede igede soje kun serunki eji benu ke medo eru tubunga ke ngi aka chi gesikia ni sheba annabi sallallahu alaihi wasallam yani wamdi kafiri bi manu zil ala muhammad sallallahu alaihi wasallam e muda kafiri ko en ko yodo ro ngani muhammadu e ta kana ma so e muda kafiri e ta bi muda kafiri to dawo to ruke di ko en ka ka sha ba abi yo ti adini ya ma na dia ta wa gahara e gu pole e nya e oje e oje ugba meta ugba melehi e meji ko yokolo we eji mune mu ka chene mune ka ro dalili ya me gboje ka me keye e la ya nge do ya na du yete ni ni iya ti ni ni e wa so yun la ya nge do ya e o ma e wu jita ge do ya man una ye nte mo ye mi ko na ka mi alu kita kwa icho tilangi che ajini kamo iko amana ko ye ko kwa ge mi udwa

anabidike gwalu kama gbogbo otitalahun yenihi wa rajulun tasaddaqa bi yaminihi fa akhfaha hatta la ta'lama shimaluhu ma tunfiqu yaminuhu yenihi ene kimi sadaka du oje ye ne sadaka yi ona ki sadaka yi majale ba o ahu yimi mengi o ye de dum oyin se akini mi sadaka gede mudu majata bal aboki dakulum ma me ba ki sadaka yi ma ki je on sadaka yi

yilekota na ọka hadisi mun nan odo mo hadisi ka sha gbo igbadu kan nabi sallallahu alaihi wasallam akinhi idha idha adam hadisi abu rera fiti won shege amaluhu in amaluhu illa min sala shan kuma nabi adam alaihi salam akiliku obodu kolon ka kuchaka obodu kolon ka kuchaka ma mukodame illa min salasin ukolome tatiti unabo ya na akare turuka akachoma kanari ama tawa kumaku unga nibi akola kede ni wayi egba du kena chadwa nga mate egba du kena chisere katuda mbabe kena chitudi iwe kena chitudo mawe ma kama maye kumaku tudo ama mama mde no batabo kumaje ime uje mwi kumaje tuje ngika akajo kide kaduma utuje kumaniki jeke umi kumaniki li kumango chumi ka akajo kide iduma in qata amaluhu illa min salat ukolo du kuma tita ci ukolo ona meta ungola niki akrab ma ngpe niki akrab ma ki mbona meta lede sadaqatun jariyatun sadaka yake acha sadaka yake acha sadaka yake acha won sadaka ko nu gungu ma cha kadomo ge niki analu le boko no ge niki ki masalaci ma cha kadile ge eneki loko ti masalaci masaka domo loko lai tomo manacho oyu eneki li qur'ani ki kunga malma yiri bo machi karatu masaka domo geni qur'an le domo managba ola damu domo yana karebo eneki bule ruke ni makona mene kuma naja ala haki made bodun makona mene kuma jala ha ma omi ujele mako makushin ujaneki ene duke alla baban le sadakatun jariya ene kisi sadaka kolada sadaka ya na lule bigbele umuna wu yanihi au ilmun yuntafa bihi ma yun ma kuma du shiku fatiha ne kamune e qur'ani abaginihi sura kan dungu ne e qur'ani alijo memele takene le mo bigi sura gidei mo ma nawu eun ki sura gidei ngonu fi engom e du kenele taki a chukolo kun to so long as kene lana de wole chukolo ba wala daga na kare bo guru kede aw waladin aw waladin salihin abe akoma o memelekune kunene aba ni bi akolo ma icho ma huhunu yeni waladin salihin o ma yo memelekene yadaulahu ki ashadu hayo bieba to wala damu ya nawu kolo e

amato okobi ama anya gbode ama ka jokolo yi o de ku ma ne ma gba ma ka jokolo ti mi yo ti meta ma okolo rira ma onyi kojo oju onyi gire ka ma ko jokolo ta keda ti ma sebo o ma onya gbe ngal hiri ade o ma on kari ziki ade mi ye ta ngo ma okolo rira yi ye ye kari ziki nkin yogba sana on ki aso ye ye kin yogba gbaduk ma oko sina ado ka do ha mm o ma yẹ kí sànà ẹlẹ́kẹ́ àyọ́gbá yẹ kí ìyá mẹ́rin nà ṣàkọ́ ọ̀bẹ̀lẹ́tẹ́ tọ́wẹ́kẹ̀ ṣàtà ìlìkú ẹgbàdú kọmẹ ẹlẹ́kàmọ́nì náà ogun kì náà ṣẹun lọ́lẹ́wọ́n máa wò ní ìsìnkú alákẹ̀rẹ̀dẹ́ ìkẹ́bẹ̀rẹ̀ ọmọ ẹlàbò yàkúmáyà iyehu alíkì akóyeyehu jálí harí ọmọ yàngọ́dù kòkòrò òkòrò yorùbá yà káàbò ń

anukɔ ɔlada ɔkɔlɔ mɛlɛ ɔmanwi ataki ata tubi ɛŋ ibita abanalɛ ohun ibita ɔmanwulɛ lɛ ohun yawo akɛrɛ bɔ gbodu kede kabari gbɛgbakɛ deju ɔmɛ aki pata ayokolo yi asi yada mɔtɔ bobulɛ bi kuma caman adzɔ kɔ gbodugbodi adumu mu amɔtɔ bokɛlɛ yadumu mu ama ayokolo yi ɛma ti do kai ɔmayɛ mayɛ n'ayiri ŋa ma ti pati. wee ke chata nke ele nga bala le ke chakwuli ke kwona e kwona mutigini ma chenga bala kulu je ba oju nsi akini e che je pa made e ma chaka dile gani ibu mana che ma de commission hawe wala di salihin emo medu e medu e to na dini ke mdo ma yulu ulahu e ma domon o malana hawe aluki ana shadu hawe aban lengi dereje o ya na nyoba aljanna o ja ko walladina amanu abukuma di imani wattaba'atuhum dhurriyyatuhum bi imani amma mama mo kwa madu imani lele alhaqna bihim dhurriyyatuhum amma mama kwa mukakara buma wama alatnahum min amalihim min shay'in abu koloma dukuma si abaladan ebuane kullu mri'in una iladu bima kasaba ukolun kunshi rahid shekul habu kolom Àìrìnmíṣà kí ni ṣeun kí ọ̀nà òye wọn gẹ́lẹ́ṣì? Yà mú kódò wá, wọ́n yẹ wá ìṣẹ́ ayọ́ àmúnà ẹlẹ̀, hmm. yeah, very important. Ṣeun hmm. kó na òye wọn gẹ́lẹ́ṣì, ìmú kódò wá, ṣọ̀gẹ́sẹ́ àwẹ́ màṣẹ́ ìṣífà ìyàbọ̀. Ẹ àkẹrẹ̀ bọ́ ẹgbà

inene ki adu jenga awe ke ma bisikini ya nene ki ada awe chonge ko bisike mulu yeba ulifu mulu yeko oyo nse akini etini kesho yo gbe yure o ma ti ni na mbugi ko re ni na mbugi ko to ulifu yenule ke ye yen haram le ke yo lifu fɔmula gɛdɛ le bɔ ɔla yɛrɛ kpinike inene kɛ elu yɛŋɔwɔn kɛmɛ adegigi takɛjɛni ya nene ɔgɔ ɔgɔ kɔ ɛnɛ ŋa do sufi ebi taa iye ɛnyɔ tɔ ɔgɔ kɔli maa masalasi gɛdɛ yɛrɛ amu suju ye takɔ ɔgɔ kɔli maa masalasi gɛdɛ yɛrɛ taki mu jɛn wudu daa wo holi kumɛ jijɛ ŋɛ mi a b'a jɛ. uyengide oyechu omemele mawu oyechu gide wui obo gogo ma himanyu take ya doli doli doli doli doli aji horoi usi se ye pa o maru si da do yo oyu obo obo gogo ise yi na me gogo gogo se anegala mi obo gogo ma himanyu yesu yi oyo iwu oye oye oye se ko gba ma mu gba ma mu chi no de ẹ̀yà gẹ̀rẹ́ ìtàkẹ́ ya ẹyẹ kò máa kọ́dánù orúkúrú orúkúrú ń yí owó kò máa tó sí dàdó takùlù máa ìmúdọ́wá owó ilé ọgbọ́n mẹ́sàlásí mi ìmúdọ́wá tó tún mẹ́yẹun ẹnẹ́nẹ́ dúkìá abújí tákìbù jẹun lẹ́bù ẹ̀dọ̀n bóhùn ní táwọn ìdíyà rẹ̀ ẹnẹ́nẹ́ ayẹ̀dọ̀ á nẹ̀ abúyẹ ajìyà nínà lẹ́kà kì má tábà pé mi tíkánù màmàdánù màmúdà wọ ajìyà onugunu gị ewu na abuja ma agwọ anyị ya ya uye nga abanile ka hi nugbo ohu ole ọgwọ matalachi anyị ya mụda ume amado yo ga akọ ga nga mi da nga meka meka ebuje wa nya iye ngire eye onugunu gwo ya yi aye ire ya sha ji maka ni ayi aduki ma anyi maka na negala ibi mai amalu gide acha aligenu de yana bani lemu jẹun duwa ẹ má bisikì ní kẹ òjẹun lẹ́jẹ bá ẹ òjẹun haramu jẹ sayidina abubakar radiyallahu ta'ala anhu o ma ihe ọwụ lẹ́kẹ̀ adùjẹun wa ẹgbàdùkì òjẹun ní àyàtọ̀ to an kishida sai na bakar ato ni ne sai na bakar adu ngoma ise ho nwi abi sha adu ho nwi ya e je unki wataka iye unki wataka da ko eno wataka da ko ngue kama kai agreement ko nganya tu eno ba dute al nganya tu eno ba dute oko aba na imu ya nyara wa du bola itane so kole gi ara ga du bola utane egbe bodomo skapa ya ya skapa lije kama egwa ene angini oko oko ma ulu ali yo kon Ọ na ṣeṣeṣeṣeṣe ọyé kìṣẹ́ ya ní ní a ma ó lọ àlejò ọkọ̀un Ọ kìṣẹ́ ọkọ̀ ọ̀làmù ní a ma ó lọ àlejò ọkọ̀un ẹ̀nà adúwà bá nílẹ̀ máa tádùn lọ́lẹ̀ alìmọ̀kátàbà máa dádé lẹ́kẹ̀ ẹyọ dúkìá ọkọ̀un rapa máa tọ́nà bá dúkẹ́ ìmúdọ́múlẹ̀ ngeli kama ateja mamelo ngeli kedo ngea kuna mkamu sena bakara agba ye so ino yoga kinu yewa uyengele gine ba sena bakara ri ati nini ye ai mari ati nini ni taki mu yengele gba ye ai mu yengu gba ki je ai yengu je pakusha kata ki ari kai uri ati nini yengu dai ko mai homi ne aminu o oh, ya ta ku bai uyengi dai ke ne angi ni gbe ku ngi yehi yone ngene ya o neneka neneka kungenwe ngele kwake gbagbinu ngeja ngete tishabiwa ngebe kungema doje mi tani ngete tishabiwa ngadi helenga mu cha kunge akikose mi gonya dunu we ame ngabana leke mu we chini shika mu ne chini mu so amu ne chini wa so bele taku nge nge kaile akito enga na enge anea e nku nge wa ele kele ke ne ale yi so e adun le ai e gbale ni unge che gba nge yu nkwele ade nge ake le alikodi ngibele kama che yi nga ku nga ya me ole dwa nge nya nya ke e nge wa ele gbele e le je nge nge ku nge kwa nge nge yere wo ba ka e o mi pa koro e eh, uyenwu nwe ha ga nwanwu na ụmụmadu ahụ ga ahụ na yere yi sena abaka dike kpọọ tinye ọhaba uye ire ire sende kwuje nwe ki je dọgbata ka je nwe ile kidoga na ihu ka ile re ma ntaka ki nwane ikpọọ tinye ọha egbode nwule re ana yeni itoru ku nwe mate ni kwuje nwule ke gba na ngọla oni anibi sallallahu alaihi akini la ke mụrụ ji nga m na mene bụ n'ebe a na nwere lala akwa na ụjọ na chengwu ji nga ara m ga-ede ike li ka ekpoda manya onye ọlanwụ ekpoda manya ebienwu abụ nga ka ụgwọ ụjọ na ka onike chili kini ehe ni hele alhamdu kele amma jali jali ni ti tun a cikin yoli ma'a ko ayin kemgbe hun yali ka kene yali ni jeme bece n kun hun ya ili jima o mune ka bi ho gane kimi ne nga mene du je ngara mle je inu le ha mane me ko yon to le ji teju gi dinga me yiki amaja ile a se ojo a ko ji ta kene kini ne ta ẹgbà kakọ yìí akọjú kìí náà jẹ́ ẹgbẹ̀dẹ̀gbà wà mẹ́dẹ́dìnà ohun bí fàákí àti ohun wà láàmì máa yẹ wa amdadanahum wala hum aljanna alujumin Allah tabaaraka wa ta'ala ni amango dukwani nga mo aljanna ango walahmin manyu elaŋo domoge allahu akbar mimma yashtahun amenwi kama adipoton ela domo eruli aŋo domo eruli ba e amu jeun du ko jojo na nwa ka aje uja na ojo iba yiki yan eruli ŋo domoge tami nutritionist nini ma ke yogenele àbíkù máa ṣọ̀tákàdá lúgbó àmújẹun èkè àádù ìpáyíwà àbàkí ọ̀láhíọ̀lá ń nì ilẹ̀ mákẹ́ àkí ní ẹ̀rú líbà òun tó kọ́kà kó ṣẹ́ka àmújẹun kọyókóyó yà ní ìwọ̀n àkàjẹ́ yìí ọ̀gẹ̀dẹ̀lẹ́ dẹ́bìnulẹ́ tùdálà níbi sálàlá ini me maliji me mukire binu me bialu me bialu kire binu ama ebi hun si sunna ti ne du mule ire gba ina yo ya ni je nke ama ngolu ne mu ne be gba ne ya ne kuma aka ya ti ebi bido gbata kan ya jamu uye mu pa heje obi mu tudale de binu hu ihe do lafi ola ile togele nga mali mu de amika amo ananas tààmẹ́ rúlígidẹ́ ìpàkúṣakáwà máa dọ̀lá sí ọláwùn nìyàn tó dáa lẹ́wọ̀n ojú ẹgbà dúkìá kọ̀lá ìjẹun gidẹ́ àlìjẹna ẹbá ọjọ́ òdòdó ọjà àbáṣà wọn ìdòdó ọjà ẹbẹ̀ wọn ìdòdó ọjà akpọ́n wọn ìdòdó ọjà gàrí wọn ìdòdó skapan ìdòdó amẹ́wẹ́lẹ́ dúkà nẹ́jẹ̀mí ayẹ ọjọ́ dọ́nu yìí kì nutrienti dọ́tù lè pàkúṣaká yẹlẹ́wọ̀n ojú adọ́ yẹn níbi pàkíhàtì mimma yashtahun ole ka me shaji dadin tani yo gane le ma ku jo me me yaji dadin ni mm yake shi wa يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم يتنازعون فيها كأسا أمام الجنة يتنازعون فيها ma na chi ebete nwalama wa du n'ọda omi merụ n'ọda nwe enwe ma anya n'ọda nwalama anyị kaasan otema onye si aki e e e ni onye ka oteyo ene mụ na oteyo ma mọtele du kọlama wee omime mi wee mi iye kido ya ya kido ya

ọjọ́ àkíkẹ̀lẹ́ dọmọ̀n láyé tẹ̀kẹ́lẹ̀ múnà án ha bí kẹlẹ́ ni láàkìlì kọlá ìkẹlẹ́ kọlá náà sẹ́sí dé àlìyànà ní ọmọ àlìyànà ní gẹ́mọ́lù dúó tún kàgà àtọ́mà lọ́dá yìí nǹkan gbogbo ìta ní fóònù ìṣàkà náà rí yìí àmọ́ ọmọ àlìyànà máa dú máyà mọ́yà náà máa dú yìí máyà ọ̀nà yẹn àlòdá àlàmì fóònù ìtànì ọ̀tọ́ náà aladi meji gidada ngokol ona nyalo ta ene jone yile gi alulu kuma ka gi wote guwe jone yi maya ka Allahumma ja'alna minhu ya de ya de gili gole sibeke tali gamal man mutu ili kene ke nyi ili keno aridi keno koni unga de gili gole anabi sallallahu alaihi wasallam ayni hene du ko jo ili qur'ani ci kake wagwa ki nene mune ka domo a ma mi ne dunia ma dengi le yimu ma dofeu ma koko ma koya ma koma ma kengi le gide yimu tako wagwa kin le to bangwe yeni faqad saghara azima faqad saghara azima wa azama e enwe ki ke un kikile ba e mi kikile du genwole e me le du genwole un jengi le en kikile ngi se wa e me e le du genwole me enwe ki a chengele o chengo jona we a mizgi kile dure ngile mi manya duwe chone nyo jona abegide yemi nga ma chone nyi makade rale o mal jenna chunga gba ko ayin adika ka na ojo bo meji ini kairida alu kidika ne gido kwa gba mo gane ka duka ne masalaci eh ba ana de dulma urudu ana de dulma mawatan ka o pa ona ona o pa gbadashi tọ́gbẹ́lẹ̀ anibisala alayisalaam ayi eh, n'ọmọ alijana imudu kọ́ agbada sí alijana ba ọjọ́ bọ̀ méjì rẹ̀ ìdọ̀ ọba wà tẹ́ta ní. ẹni kejì bẹ́ẹ̀ nukẹ́ dọ́ pàgbà ọjọ́ méjì mi yẹku yẹn wọ́n kata ní. ọjọ́ náà wá màá ká lè sinmi nẹ̀mẹ́ wúlé ń yẹra ẹ̀dá kìsà náà yà a nẹ̀gẹ́ ató E agbada ebi jini kule wa jona ke dage kwane obi ko jini ne le ha ha ye kwane e ti jini ga de mi o jini be un de ma ge jini ade pe olu jini ge elu bi elu ela ela ela jinga e ko da sime amo ma le na ama na ba le dun ma yi bi kun ma ti tu un ma kwane ya ti ton mu ko de ko do ma ma kon ewu ma o jẹun jẹ pakutsaka kò jẹun lẹ ma kini hi o jẹun ewu ma kọmẹ ma n gbogbo ma wọn kó jọgẹ ni subhanallah wa bihamdihi subhanallah alazim ma ṣe alukuma a subhanallah owó yi o jẹun lẹmu dugu àwọn ọlọmọ o múnẹ mada bìyànjẹ ni. kira lalaw tabaraka wa ta'ala inhi yatanaza'una fiha ka'san la lahum fiha wala ta'athim to ini kele omoni iya nukola duridu ika نعم مع الجنان نعم ويطوف عليهم غلمان لهم كأنهم نور مكنون ويطوف عليهم يا وجه لماذا كاجي غلمان ايموتي جيني لهم اما ايموتي لك ماذا دي باكو ما كأنهم آمتوا للبا ما دابنا كي لؤلؤ مكنون ما دابنا كي لؤلؤ يكما كما جاجها غوابا نقول كما تشتورا بنا كي لؤلؤ يكما ما ده ما كما جاجها غو وقبل بعضهم على بعض يتساءلون وقبل بعضهم أمام الجنة أنكهما على بعض يأكجرن كيجي ما كجرن لما yete sa'aluna ta ma na tola ma ni nu je un lule gba dunia waru le gba kenu gene ige agini aya da go he kai da taka me do hele ame ni ma ko tun ki le ma wari ata egba ka me ko ka me du na we dunia una le ati aba yo ire ma ul ka mi ne pa se ẹgbà kama yóò káyẹrí gbókà ó káyẹrí kama wá ọlá òjẹun kama dó má jẹun mọ́ kama já òun òjẹun lọ àti kàkí ni òjẹun ilẹ̀ dúkẹ́ yóò fi jẹun ìrìkú ẹ̀rọ òjẹun èèyàn màmá akẹrẹ bọ́kọ̀ ọdọ hmm. ẹ̀hùn dúkẹ́ hapù ní gbélé gbélé gbélé gbélé gbélé wàrí àìkò kama já ṣòwò dúró lọ́kà ẹ̀dá kẹnagọ́ ìkẹta ṣọpọ̀ kẹta wà máa lè jẹ́ náà máa sọ̀rọ̀ kan ní àlùjẹ́ náà mẹ́mọ̀rì má bá òun wá ṣáàpù mẹ́mọ̀rì dúró

mushriki na acha adịghị ji oyi ọrọ ọjọọ na gire abịa anya abọrọ ọjọọ na anya dị nwa adịghị ihiyi ka acha adadị anabi sallallahu alaihi wasallam ayi nusha kuma aljanna kam da ba aljanna ba ma di ko to kuma lo mai ma kama yi hile kitete kuma na ba ma du gwi kuma do na ba ka kuma na ba ne mai mi le di mi ako yu ayni a kuma yi mu lay di aljana amala ku me gay faal jin rambe amala ku ma mi faal ma jana ma mu ko ku ma ko chaka computer ma ne scroll ki mana mana e taw do ma yule aljana obo ki de block nu ki de rumo nu ki de ko chaka imukonga ma to ku du no ba aljana ole ko lu ngabe ko ina no bele to nu service ola ola nu service ba kini network busy ile do de aljana ohunkóhun iya okọlù iya nakọlà òun aná léhun anábì kailẹ̀ yẹni hi fayají a sẹ̀ríra hatta yóò hazi sẹ̀ríra haza àwọn máa lè jẹ́ na máa kí ni lọ́la ma alùkẹ́ dábẹ̀nà àti ni wẹ́kún àmì jíjí hù kìtẹ́ àbá ọgẹ́lẹ́wọ̀n kọ́ máa yẹn wọ́n láti ni lọ́la ma fi ma ṣe ni kọ́la yẹta hadẹ̀sá ni ma ṣe ni kọ́la fayatẹ́kì haza ma yá tòlùka máa jà nẹ̀tàkùn ma kọ́la lórí kàmàdùkà nìyí yattaki uhada ene gida yi mikadu kane wa yattaki uhada ene gida ya mikadu kane fo yatahaddethani bima kana fi dunya wala du kishalu la gbadima hile mashini shulu kama wa yaqulu ahaduhuma li sahibihi take ne ka kan ne kejun ya fulan o ena bane tadri ayyumin ghafara allah lana hmm. riya o ya bane da ere a ojo abana ita ojo kayo ke ne kawa kama kole dunge na maka mo kole dunge ere ada ke no ngari ya lile wa ngwa de mo chari ele ye ka ngwe ya ka kile ele je baka mama na biria ko kama na na biria aba ma jini gwa ya ma onye jala lele bia ne kama arida nele gofara allah lana oye aliga mudu banga mama oye ma banga mani ama ma jubi kama yo ngini ye yoma kunna fi mawdi kaza wa kaza to e baka mama kabiri ma watani ha kama ciyawo yuki yuki piki ha maudi keza wa keza ubaba ne ubaba ne kama nya ye ha wori ata ngena ngwa ngwe do muno bleka tiba ma yo macho luka we kono e keda go jiba ma yo macho luka ngena ngu shiga we na mo e o ku el nyola lege no mama we ma fini ambela ko be tini mbo e ne nyowe do e, ye ne ge ni gwe bu ile ole awedo du de hali yo na emi iri anga iri anga kai e. فدعونا الله عز وجل فغفر لنا الغاو جوبي لغام دو باوا مي لوكا دوك رو يو اشيمي يدوكا سيبن لغودو اشو لوكاو يدوكا سيبن لغودو اشو لوكاو الا دوني هاي ogele ma jo amari na ya chu ka ma ojo la aljana gidai famanna Allahu alaina فمن الله علينا ووكانا عذاب السموم فمن الله علينا يعني تاكو جو الله تبارك وتعالى ehura chinama wawakona oje anwa enwa majadu azaba samum bazaba ikibetu mawote samum azaba kinolo na'am

oge eluwaji mana oge majina duwa mana oge majina duwa mana oge lana abiyi inna kunna min qablu nad'uhu e baka de ile ibi ali ye na rushi asin abi awon wi maka ete kaaba anabi adimu zelifa anabi adimina anabi e baka na ne jengi le ikiti nga mari abi ola ali na ngogba na go yadu yile o ali na le a fa yo ni mo innahu ngojo huwa albarru ya le ba ma dun kili kili ishe ngume on duke da matene arrahim ya wace ne ya mun ledin ya ma dun yake jin ngume alima na فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون فذكر رجعك شوازي فما أنت بنعمة ربك أراكو جهد وشوي yele ni ka jengu ya nabi sallallahu alaihi wasallam bikahinin turuke muda ka shani wala majanun yani ke je turuke muda himun tudu ma da nabi aka ka she ma ngo do ka himu ko jo akini yele ni ke je cha ka shani yani ke je turuke muda himun ge na أم يقولون شاعر نتربص به ريب المنون am yakuluna ojo akina ai dai ha maka sha'irun kaka ni di shakilin sheyi natarabbasu bihi rayba almanun ai juta ne on turu kagal ko magugu kwanya dule ba obiane ai juta ne turu kagal ko kwanya ko jikole eh ene duki a chenwe nyo amuna adi juta ne ko magal ka ko jini ma adi juta ne ki hai kinawo gwan kaju ma kinawo gbe turu na nayo yen eh ya su de gene ga gele o yo e gunya ki ga gele sha do ya ki ga gene eh o bu ga do ga gin to ma digital ne ka ju mo jo kina o be jenge di ma ne ko jo to tu ga ke di ma ni ile ne ga ya ne ki ya ne ki jenga ju ma ki a ko wan o ti la sha ju ma la na wa o jo ki na ba la ma yu ta ne ku a ni sallallahu alaihi wasallam ayi mo gwa ngo ha ma ko da ba ki ne ku ta rabbasi قل تربصوا إني فإني معكم من المتربصين قل تربصوا وجاء الله تبارك وتعالى يعني كوما كني تربصوا ما يجتانا جن ما يجتانا كومي من أتجانا بحكا أنيا وبامي فإني معكم من المتربصين omi onugbonugbo wọ́n dẹ́ pa mẹ́ wọ́n dọ́ ma toro ka gane ki hanya anya ogbanwu toro anyị anya ya ihe anya anya n'ugwu anyị anyị anyị anyị anyị anyị ne ka anyị ki anyị yi anyị abala anyị anyị ne ka anyị ki anyị yi anyị anyị anyị today anyị bo ma kon ya te ma te anyị anyị amo ka to adu anyị anyị anyị anyị a anyị te anyị ni سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اقوى نور نعم وعليكم السلام ورحمة الله وبركاته